إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يا قوم يا أنايك أم كارن يهواتو إني أكو يا جنايك أني أهو لبا إنه رمضان me era 1437 ana ikonto mori sallallahu alaihi wasallam awa mi hijira horo maka nangu medina daseru ho ibo na ike ani ohori himba enuwa ohinan era 2016 e, sura na ike ya shawe anawe suratul waqi'ah daike aya ana ke ya kodire ma ana wai ka ono mo sona wa taala o ma so we inira qur'an da ma sona wa taala dake enyi se kanyo la ya masuhu enyi se kanyo aksana ne da ma alamin yani osono buwe anaika wonon ido mori subhanahu wa ala anaika o cheta idane ahurewen inshallah iwe enyima rere aya anaike osase ayonon omori osi na'am أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون أمر الله وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفسه أمر الله وتعالى لا شابك أفبهذا الحديث أنتم مدهنون ọmọdọ̀nà wọ̀ta léèfèké ẹrẹ ọ̀nàn yàní hadisan ẹrẹ ọ̀nàn ọ̀nà wẹ̀rẹ̀ anáìkáyẹ̀ antumurhinun wa kuhiricini ọmọdọ̀nà wọ̀ta ọmọ ana haza use anáìké ọ̀chọ̀ yàtà Qur'an dáìka Qur'an náà uwe aitama awarọkọbe iwan de arhon na naike enni eya mehahi ayonon ina ne eh, mustapha al'adawi daka oika ono mazana wataala ono ga afa bi hadha hadis yani qur'an naika ya mani juwe obanyan manvan yani hadis ono ire ya iko no antum mulhinun ono wa ko hirechin abeka ono wa sede that is the way nya neka isana ka oyanin de musaba adawe dak hadha al hitab liman yani oyman ka ono mo wa ta'ala ono man serebe na man kai hal huwa li ahli al iman ya na ka enna dawaben am hum li umum al halq aweke abona gabade am huwa li ahli al kufur aweka na man kale na ne en na ka na kama waben min al ulama ani en arwa en ana ke ono mo sona wa taala a kale na ne ana na kai en ne dawar qur'anin yani awa bere ma aya ilere ni ana ko mo na wa taala ora malaya ni yazaka azennese oipa azennese oido hunan azen enere banya ngure le so hunan ando mo na wa taala la hawa sika ayo mori ona yele ile yo ko ana ko no qur'anin onni uwa bana ku ilichin وقال بعض العلماء إبعنا نايا لنك إنه لأهل الإيمان yan ere ekono mono mo sona wa taala bono kaye na kai enne do daki famana mudhinun yani oika ono mo sona wa taala ono ka mudhinun yani min al adhan yani inne word yani inne idhan ashahuran wa huwa mumallat li ahli al batil kama qala subhanahu wa taala ono be oye bengunete ono be oyijesi yani yana ikaye ọ̀nà ṣubú ẹ̀rìn duwe jiskawa na ere, ẹ̀yẹn náà wọ̀rọ̀kọ́wọ́ kàtọ́ duwe iska àsúnà kare ikaye

anyɔnu hɔrɔwɔ yi naa dɛn rɛ nyɛnɛ nu hɔrɔwɔ ɛsikawo jesi ayi tamilun fayamilun yanni ɛwɔn manu le jesi dɛn le jesi ayi talinun fayolinun eye ɛsikawo rɛ ŋoyɔ dɛn rɛ rɛ ŋoyɔ. dɔke aw takirruhum ala batilihim fayakirrun yani aw ka ye ɛnɛ y'a mɛ ana ye ka ɔzɛ ɲɔ do ka ka ye a mane ɲɔ ka ye ɔzɔ dɔ ka mɔhɛ kɔnɔn ɔzɔ tɔ ka tɛn ɔzɔ ɲɛŋuna hɛra ɔzɔ ɲɛŋuna mɔhɛ kɔnɔn dari regu ya nínú nìsí káwà kàkà ẹ̀ ayé ẹ̀kọ́ náà ẹ̀kọ́ ya ní ọ̀rẹ́ ìyẹn wọn mi but the question is aka àhìn sánà ìka ìsíjẹ́tẹ́ rẹ̀ àhìn sáà custom àhìn sáà orf àná ìka àná àyọ ìzàínàn islam ọkọ̀ wa ha ọ̀nà ẹ̀họ́ ọ̀rẹ́ ìyẹn ẹnu nọ nìjẹ́ ara dara dara dára sí ọ̀nà ìka àná nyebe hó dání lẹ́yìn wọ́tọ́ dẹ̀ ya gàrí ọ̀sán ni ada ọ̀sán ni ọ̀r àmà ọ̀rọ̀ gùchìrì islam islam ọkọ̀ àmà anyánà gùchìrì islam àti ìkúrì lóka yìí ẹ̀yẹ̀ ọ̀wọ́ mọ́nì jẹ́ màbẹ́ ọhịgwọ louis kaye aka ịnyanwụkwa abanụ mbabe a ka oyigo ọrụ ọrụ na on friday traditional marriage on uh, on Saturday there will be wedding party Maybe on Sunday there will be wedding Bible. I mean so now because yes in my hammer and Bobo and even in our own wedding. Look, look, yes, you man, flower girl, song girl. onye bụ analekwe ka dụrụ ka amụghị gida wọshaga da dalehi da kwọ ewere si na ya atụ ụlọ ẹsẹ náà ẹni bìrẹ náà rẹ mẹ ẹsẹ náà ní kọpì húnú ọ wọn kàn bọbọ náà wọn kàlẹ ẹni adaka ẹni ẹwẹdi atẹ ẹni ẹwẹdi atẹ dọbọn rẹ ọbọn rẹ sanna mọ ìgò ní ìnú iná ìnúbọrọ. àwọn ọmọ sọ̀rọ̀ náà wọ́n ta ara mi ní ìsikáyẹ ẹ̀nà àyẹ̀nà rẹ̀ hùrù wọ́ so that ẹ̀nà ẹni dá àyẹ̀nà rẹ̀ hùrù wọ́ àsìwẹ́ náà ìka ẹ̀ yà mẹ́ dọ́ọ̀dọ́tọ̀ ulama min man kola alhitab muwajjah li ahli al-iman anna dure ka an pa no no ye na ka ele non bana ka ye na ka ye en do wallahu subhanahu wa ta'ala yata'ajjab min ahli iman hum mori e na ka ye anna banin e hime ye na ka ye do fi qawlihi ta'ala inni oikono mo wa ta'ala ana ka ka afa bi hadha al antum mudhinun yani ila oikonon ọnụ nwa wa na-arịa nwụ ya dado wee nye anyị ka anyị usaimi rahimahullah alai on mere asọ abere ndoke yani oyi ka ọnụ mmadụ na wata ala ọnụ mmanụ shọbe ka ya ni ire mmadụ na wata ala non yani afabi hadha alhadith antum ya ni abada hadha albayan يعني أبا بلمي إيه هاي نون لعظمة القرآن karim yani oyichete enwe o qur'an anaikaye qur'an non onobuwe anaikonyu gbanyin tudhinuna bihi alkufar wala mweka ulani wataskutuna an bayanihi wa an amalu bihi yani dukwe kule nunnin eni oyime hahi qur'an non oyime hayani yoda in dazen ne abika oyimukolo lilyo dako hadha alistifham lilinkar ọ̀sánà rùsílẹ̀ anáìka amèhùsẹ̀ ẹ̀ẹ́bẹ̀hùsẹ̀ ká àwáṣẹ́ ìwẹ́ bẹ̀hùsẹ̀ ọ̀ẹ́sì dọ́bàrẹ̀ man yàn kírẹ́ náà ẹ̀ẹ́bọ̀rọ̀ kọmánìyà dọ́kìlì annalwájib ala man amana bi annahu tanzilu min rabbil alamin àwọn ka sọ́nà ìka wájibi ìyàrá náà ìka ẹ̀ ọ̀ọ́dọ́ ka ẹ̀ ìwẹ́ náà tanzilu min rabbil alamin yàn idó mọ́sùmọ́ náà wọ̀tàálà أوتي تهورن يعني ومن نادى يعني وأنه قرآن كريما كقرآن أو إندون يبانين وأنه لا يمسه إلى المطهرون يعني أني سكانيا أكسنا إكا أوني يعني الواجب أن أقول أن يصرح ويفرح ولا يدهن أنا بك أنا توه دو هولي توه دا سنجزانو أنا إكا أو يريم ana lure ke ay umar subhanahu wa ta'ala okay zalika alkitab la rayba fihi tanzilu min rabbil alamin onono wiana ikaye la rayba fihi ẹ̀bẹ́yàn jùlọ ẹ̀ka ẹ̀ tanzilun min rabbil alamin ido mọ́lù sọ̀nà wàtàálà ìdáná ọ̀chí ẹ̀tẹ́hùrẹ́n dọ́mọ́ sọ̀nà wàtàálà ààwẹ̀ ẹ̀ka àmì ẹ̀kọ́ olóòna tààrà ààwẹ̀ ó dàáwẹ̀ قل بل هو الحق لتنذر قوما ما آتاهم من نذير من قبل كاكاي أصنع بذيذان بل هو الحق أو القرآن أنه بلهي كناي كاي أني أسولان أني أبيلان أني أيمني مصاينان يعني وانا من ضيع لتنذر قوما umar subhanahu wa ta'ala kan tun kai litunzira qauman ma atahum min nadhir min qabli agobe oyse muwa siwa agobe oyse muwa ukirewa wa qauman iragona kai ma atahum min nadhir min qabli eh bi nyono no ke ka na kai a wetu ada yani al'amuru lil rasul huwa al'amuru lil umma ẹ̀rọ tó sanáà ká a mẹ́rẹ́dá ni yọ́n tó mọ́rí yani ẹ̀rọ náà ká al'umma ọ̀bẹ̀dọ̀ ṣáà sẹ́sẹ́ ẹ̀rọ ahùmọ́ ni yí àhánà ikọ̀ ọ̀bẹ̀ dájọ́ ti ọ̀nà wọn náà dọ́kọ̀ kọ̀rọ̀ ànà náà àhánà mẹ́rin kọ̀rọ̀ ànà náà bá náà wọ̀rọ̀ kọ́wàá kó húrẹ́ ìtọ́ ẹ̀

the similitude the likeness of quran yani ana rigaye enne eh, ni rela awon mo dona wa taala doka am yaquluna tara kul fatu bi asrin mithlihi muftarayat wad'u man istata'tu min dunillah dawe ya kaka o dawel kaka ye enne rese be sure he ana rigaye o oh, mani bene yani sure na ka ja support one another ka den ne na ka o wono guweni o ri mu muri en kuntum sadikin ana ka e en ne ka ka eze eze na kan do mo sona wa taala do ka fa in lam yastajibu lakum ana ka e ame mani challenge ne en ne re den ne produce usu a ehe ọmọ sọ́nà wàtàálà ọkẹfà alamọ́ annama ọ̀nzílà bẹ̀ẹ̀n yẹ ka ẹ̀ kọ̀rọ̀nà nan mo ní ti yẹtẹ rọ̀ ẹ̀ bẹ̀ ẹ̀lmìlá kọ̀rọ̀nà mo ní ti yẹtẹ bẹ̀ ẹ̀lmìlá èrè ọ̀yọ́ ọmọ sọ́nà wàtàálà wa an la ilaha illa huwa yani kenyo mori osa ana wa ha ke akon fa hal antum muslimun ana ka no men wa do tin qur'an ana ne ku uwe o ya na ka enyo jire ka ki do mo sona wa taala ahorewe do mo sona wa taala do mani take pain ka eve quran eve mdama eh, eh, ka eh eve wa mewe anno e a shaitan e, ali muhammad sallallahu alaihi wasallam do mo sona wa taala do tuohin ka wa ma tanazzala bi shayatin ebi shaitan no ciwo nan wama yambagi lahu de eboro yo ko choheten wala yastati'un dahnu katakono choheten anna mo sona wa ta'ala da chawan eka e wala se ban mo sona wa ta'ala ako en kuntum fi raybi mimma nazalna ala abdina ana ka wa mojiraka en sana kai ye ci yeteyore hay mo sona wa ta'ala akifatu bi suratin min mithli yani su sura just one anagara ya kene wey gun sura anagara ya suratul kafar namo subhanahu wa ta'ala of fatu bi rotin shawa sura min mithli apijuan wadu shuhada akum min la duwe shoni duwe ni aba wili mo subhanahu wa ta'ala en kuntum sadiqin ana bi kawa keredan yan ana ka onu de lawe ne onu rai kakai qur'an nono no to mori odawe jama subhanahu wa ta'ala dokifa in lam taf'alu enere banya hume wala ntafalu enere banya hume Nemo subhanahu wa ta'ala fatakun naro lati wa wal hijara nyan anaika oza on leta obokwa naika asikan wa iddat lil kafirin anaika mo subhanahu wa ta'ala o tinyo n'aka tiri kahuri so ho onin ke wọnú tiyẹtẹ ìwé min rabbil alamin ana dole ke in ẹ̀rẹ́ na mọ́tò wọlé ẹni kaza ana mọ́tò ọ̀dẹ́ ká yẹ ẹni súrẹ̀ nínú rẹ́fọ̀m anu mọ́ra bá wọn náà wọ wẹ́n ní ìyíwá òyìnká bẹ́ẹ̀ wà á yẹ ká ihini waika maika ni swaka ona lure kae walid ibn mugira yani ije onto moli sallallahu alaihi wasallam a kotwan dola no Ọmọ Subhanahu wa ta'ala ọmọ ìkàwé ka wọ́n zòrò aṣọ́rọ́tàkà àkọ̀rọ̀bìn yàní náà náà ìkàwé ẹ̀nẹ́ gòrò anírẹ́sọ́ náà ìkàwé ẹ̀nẹ́ gòrò. Nyọ́n fún Mọ́lì Sọ́ọ́lá Alẹ́sálá dọ́mọ̀ ara mẹ́dí Islam dó sì yí máa tọ́ ẹ̀ anírárúbáwá den nira yi ni ewazi de ya si no se ka oto nan ya na ba ni muhammadu sallallahu alaihi wasallam do le non twa za won ave me kwa do den to walid ibn mugira ijtama'u ilayhi nafaru min al-quraish dani pa inanu quraish anaika enne ko godani wa kana za sin fihim walid ibn mugira anaika ora de yira winen den ya ka ake wakad hadar al-musim yani ummana ka azase vumma ka dewa suhu oretu nsi uruka waroka ya metini ujen anaika ọ oh, da hekebe ahekọnọ ndaje werusi ahekọnọ ndaje derusi ahekọnọ ndaje oziri onye <laughs> ujen onye ahụ ụmụ anyị jọwa na according to them nsebi isa anaika ya

ọka maị ọhịa ma eleke na-ekwuhu tutu ma ememe emebiri a ere ya naanị muhammad sallallahu alaihi wasallam sara ebiri ebe ihe ọrị naka ebe na ga-akọ nnukwu erin wọle debiri mugera dọka onugbu ọnụ ọhịa wa ememe ekwu jugujugu ati ijanjide ma na amụba ọda sịma nkawa nyisa ya agụ na enyisa ya agụ ebe enye na nyere ya ni muhammad sallallahu alaihi wasallam awene ka aka ọja horin tahajin ndị wọle dị mmiri wigoro ọka ma ya ahịa ọmeme ya n'ime ise bebiri ahịa ọjin ere nọ ebe ahụ ije horin awene ka aka ọnịba pọrin dị wọle dị mmiri wigoro dole tuwo ika ere anaghị ka ndị muhammad sallallahu alaihi wasallam ere nọ sịrị ewere ịbọ that is ya ịnụ ọya n'ụwọpa emememe ọsọnụ ọrịa ije onye abeleruka elenyi elenyanka ọtawaka wọlid ibn mugera ka ọnụrụ ahụrụ ya na-akaire di wọlid ibn mugera daka nke wallahi inna la qawluhu la halawa ọnụ ọchị omori eku ire ọnụ ntụ omori sallallahu alaihi wasallam ele anaka wa mani wo ele na kai oh sweet that siri no no hini wo uzes kono wo doke wa in asluhu la gadik wa inna asluhu la isk yani uhyatan do bi na kai wa mani lo hetan kene oh hawo do ni yani ele na kai amani ka kele onyi oh, different meaning ama gonto moli sallallahu alaihi wasallam ama kaka otito bi jawami el kalim ala seme o chire ana ka e bon manu kura e gon daka wa inna far'uhu la janna awere avan dawi sana ka e a peso tun wa manu ka kene de walid ibn daaka ahuwa kaye, wa ma'a tumbe ko na min haɗa a siyai illa urufu annahu baati. da ene enewa enyonuwa ka waka aka ke kahi n'awe, wa aka sahi ra'awin oye ko, o wa aka maginu n'awin, wa aka ire nuka aha awin, enyonuwa kayi ne a abi reunonu a aka za'ayi ile chewe che ile anụ ka nna na suwe ahụ dị ka abụọ ịkụwe ya abụọ n'iroko obodo oke ebuzi ahụ dị nsị ịkụwa ame wale dị mnụ mụgera dọsịrị soron dọkị wa anna akrọbal kọl ana gụrete hụ nire fihi nire anọ ka li anta kulu sahira ya ka aka ha huwa ọ sịrị ebe ile ba yufarriqu bayna al-mar'i wa bi ana ikire non aha ahe onyi onra dahi sorry ahozi onri adahi ọsẹrẹbẹ wọbẹn almari wọzọji anaika ahọnẹ ọrọbanihi ọwọbẹn almari wọzọjati ọ ilẹ anaika amẹka ozunlusanu hahi wọbẹn almari wahi ọ ọsẹrẹbẹ anamẹka ozunlu ọnyaran de hahi wa be na mmadụ ọ wa kye raki ase ị na aka nri ọ sịrị ebe a na eka ahọdụ ọla ihe. Da ike ya na ịsa i dọọchị na ndekọ na ọ na aka ọ na nwuliri ka ọ mụzị ọ na ọ chọọ ala ọ nọọrọ siri iwọl ọlịdị ịbụ na mụgera dọkịta ọ bụla ịnụ ịnweta ọ bụ na mụdasịrị wàjàltu lahu máàlán mamduda ọmọ sọ̀nà wọ́tàálà dí mọ̀kú ẹ̀rọ ogun náà ìka ọ̀ọ̀kanẹ́hùn náà ìka wá nyẹ́dà tọ́lápọ̀ ọ̀rọ̀ wabani na shuhuda don mulje na ikai ejen de bukara ni sono lati mei awika e wa mujane wale mujan da man muzin wa ma hatu lahu tamhida dure ki yes ye petaya isana ki ya me do mo sona wa taala do ye petaya summa yatmau an azid ay mono de ture ikai dai ho haka ka me toyan yani reska ake a nibi na no mo ile ka pawe ana wai kana ya ka waqalu law waqalu ay aka kai eh, eh, eh, law nuzila hadha alquran ala rajulin min qaryatayn alazim aya ni qur'an nan yete ye ojonoro onya ene kuro de nwa ibonan e yani in maka on re taif yani ene ya kai maka ono we walid ibn mugira ono ya kai e taif ono we urwa ibn mas'ud as-saqafi so domo zona wata ala doka ono man me o ele mono do iska ono inye da to aka inye ne funawo nomi ka hum yaksimuna rahmatu rabbika ene wana ga na yambe mo ayambe omori e e won to mori sallallahu alaihi wasallam nahnu qasamna bainahum ma'ishatahum fid dunya e ya gan yani sana ka e obe o isi me ngome e henni ine honon ando mo subhanahu wa ta'ala lake kala ileke innahu kana li na anida wale ibn mugira ara mo la to katewon lere aya no mo subhanahu wa ta'ala lake tabanaika o de on ne babaraki e ko yo mal kiyo mainira no oro وقدر دوم هيان دوم سبحانه وتعالى دوك فقتل كيف قدر اودوكو ام منيه ام غورو ثم قتل كيف قدر ام من اولدوكو يرنراو ام مغورو ثم نظر دوكني ثم عبس وبصر ثم دوسي دولي مهلي ثم ادبر واستكبر او سلمنا دوسا دوبابن fakọ́ọ̀lá láìka ìjọ́nà ma ní mẹ́ in haza ilẹ̀ sihirin yóò sẹ́ yàní ẹni sísọ níbi àákí ọ̀pọ̀ náà ìkàbọ̀ ọ̀zọ́dà in haza ilẹ̀ kọ́ọ̀lù bàṣẹ ẹni sọ́wẹ̀ àákí rẹ̀ yọ̀ ikọ́dà ní mọ́sánà wọ́tàálà lọ́kìsà òsìléhì sakọr ẹbá mẹ́kọ̀ ńwúnira náà yí sakọr wọ́n ma adìrọ́kà ma sakọr wá ìrẹ́ náà ìkáyẹ̀ ọ̀nà àhí sakọrin ẹ̀rọ rẹ̀ láìka látòkè wàlátàlà ọmọ náà wọ́n ti tẹ́ èso orí bá rí àwọn náà sọ náà wọ́tàlá làwàhátún lèlbàṣà ó fẹ́ wọ́n rọ̀dọ̀ máa ní rẹ̀ rádó òhù ọkùnrùkùrù náà sọ náà tọ́kì àléhà tis atan ashar ẹni rọ́nà ààyè màláìka ẹ̀wọ́rẹ̀ hẹ̀ náà náà gíláàzùn ṣìdáàdùn ene katsen dewa ro katan la yasun allah ma amarahum enne mari umurire wa yafaluna ma yumarun adda anu mutuna wa taala anu mewa ene sasan anu walid ibn mugira aya qur'an ay qawl al bashar hawin anu mutuna wa taala afa bi hadha al hadith antum mulhinun yani ere ko moriyanan anu wa ko hilikin anu wejisi do wa ren wa ya zainanin yani ene mani jai no mani mekene dure ke e wale mareto mororo ere meni do felin e to Hussein ibn al-Munzir al-Huzai don to Muhammad sallallahu alaihi wasallam la Muhammad falama alaihi ne to ne to ka ere ya ne bi non ere ya ni ayi nyu kata huna

wala na ahịa matasini anyị na gwuri matasini hu anyị ene ya acha nyire kwese ya cheri keun eme eme ku cheri tino pali iri di keun ene ya acha nyoza cheri keun ene zi ahwe de cho tini ne ire ire ire me ma ne me ene za de asese de ni n'ọhụrụ na ụhụ na mori masị saịd ọzọ ikwe anwụ ọkụ a na wee rasị saịd nwa wọle mbata si n'ọma na eme so ma and there is nothing that is hidden. ọ̀nà dúró kéré ní tuntun mọ́ni sọ́ọ́lá alẹ́sálàm lẹ́yà wàṣà ti ṣàmìlẹ́nà ilẹ̀ ìwọ́ra àgà ìwà fàáltà wà fàáltà wà mọ̀sán wà mọ̀sán ń mọ̀ hórẹ́bẹ̀ ẹ̀hún náà ká yẹ àwọn ìwọ̀ kúkúrà ní ọ̀zọ́sù ẹ̀fẹ́ ẹ̀yìn bẹ́ẹ̀ rẹ̀. ẹ̀hún náà lókọ̀tọ́ ni ẹ̀hún náà ẹ̀kẹ́sẹ̀ yẹ kó hinta ẹ̀fẹ́ <laughs> nega ono molosu deka atam dalailu ka da qur'an waka ka ono waka ka eke ya mwemela ta fi qur'an yashtaruna bi ayati allah thamanan qalila na yanari ayo mori with cheap price mwega ka swazo kene de su sonya le swawo de ka ka ohinonya ọba ba na no ẹnẹrẹdẹ ẹka bisa sẹẹrẹ wani wọn mọ sí wọsi rẹ ndu ere anyi for love for market for running for jumping for sleeping for waking up. ń wèrè nì ní abisa sábà oúnjẹ àwọn àná gbogbo ní ṣe. wọ́n yẹ gbọ́n ìhẹ́ ni nǹkan ọ̀n tó wọ̀nyí wọ́n mọ̀ sọ́n wọ́n mọ̀ sọ́n wọ́n mọ̀ sọ́n. فإن كنت تريد مالا جمعنا لك حتى تكون أكثرنا مالا yani e, on to mori sallallahu alaihi wasallam awe guwe sin dum ana nọ anan ka ewa to gu ana kai e, da ka wa ko ne kai mun e na wa he kai sai ko guye sisin non to mori to hin doke wa in nisa wonye ne duwa ba duwa mu wa zawadnaka ajmala nisa dese ga ode nyo onye no nu we na eze we tanu we onye no ya e kono dola we na ka e ale bi ka ta na hire ku we ji na na ka e be kunye wonye no no wa ta na nye na ele ku na bi le ku aka ta na won ihne ha kunye na we zin je ya nyonye no no dake wa in kunta turidu mulkan malakna ka alaina wele we ska wa hinoi awo ina we su duna da hekono ne ben je ya su mo hina na ika e ye ko ba aka oto e bo hina na ika e ametete do e. aka do som koron ne mani ka mori sallallahu alaihi wasallam amma ne ra ibn al-munzir al-huzai amma ne ra kare anta mori sallallahu alaihi wasallam do wa wa wa mada kalamihi wa igrahi da kare ire naika ve si bi na lan ka a yani yani mo anya mo se 1 million tuna count o sai uno mo mo mo si a e, e ke ti dale na ya to ya we na ko wore amani e, shaka yanto mo nabi sallallahu alaihi wasallam yansitu ilayhi annabi sallallahu alaihi wasallam da man ko kulin dawa ile falamma intaha min kalamihi wa igrahi amara mata hon la yakan kọ́lá lẹ́hùn afárọ́ta ya abba imran dé anabi sọ́ọ́lá alẹ́sọ́lá wàhálà mẹ́ta ya abu imran kọ́lá náà dọ́ka ẹ̀ dọ́ka kọ́lá dání mi káyẹ fàjib ni amma as'aluka tumohi inilẹ̀ ọ̀nà máa bẹ̀ hùsẹ̀ àná rẹ̀ ka sal amma bada laka hùsẹ̀ sẹ́rẹ̀ wẹ̀ don luka inilẹ̀ ọ̀nà náà fẹ́ wọn tó mọ́rí ẹ̀rọ àgàkà ọ̀sán náà ọ̀nà àfẹ́ wọn tó mọ́rí sọ́lọ́lá alẹ́sọ́lá kọ́lá dọ́ka kam ta'bud omori awa heke doki kola abudu sab'a ona heke omori himba sittatun fil ard ehino nyini tesu wa wahidatun fil sama diko nya do ebe bani saman don to mori sallallahu alaihi wasallam doni ma da hoso ya yan don to mori ka fa idha halaka al mal man tadu eji ogbonu ni o halaka

don to mori sallallahu alaihi wasallam doka ejunwa eto ka tem donwa kwadaun du ere men hira nura he eh? doka qala adu allazi fi sama ana ni sama wa na hen doka qala fa yastajibu laka wadahu am yastajibuna laka kulluhum aben ni on nyare tuohin ava ben ne tuohin yan wa man hewa on nyaro zeun aweka aben azeun

ama ka dole ka eto ka te mori ya lo a bori no wo ori no ha he ori ni reso akwa he le to le ni na ki o mori subhanahu wa ta'ala e jo wa he do to yi ono me dure ki e en se me kori he ozo ejen e ba e go ka azen na makowe ko mo subhanahu wa ta'ala na ana e ka walaula al bahaim e ba go so pa lam tur lam tumtir dori he ozo ọ̀nà mìdí ọ̀n tó mọ́rí sọ́ọ́lọ́ ọ̀lẹ́sọ́lá ọmọ nílẹ̀ ọ̀hún sì dánù yẹn bá ẹ̀ka kùsìrì ẹ̀nà hàn sàn kùsìrì ẹ̀nà ní kọ́tà ìdọ́kọ̀ẹ́tẹ́ ló ń tó mọ́rí kàdí islam ní má kàlẹ́ ìwọ náà ìkọ́wà mẹ́wàá tó ɛyɛma eh, eh, eh, ne tuntun mori sɔɔlɔ alayisalam dɛni nyɛ baayi ka ye neere mɛ ni yɛrɛ tuntun mori sɔɔlɔ alayisalam kan ɔnà mi dure kaa nyumɛ mi yɛrɛ ne na wo tuntun mori yɛ ɛyɛ eyi yɛrɛ ɔnà mi dure kaa ye ka waa mɔri la ɛni mɔna waa na bɔ ale jose ani yɛrɛ de zeere mɛ nda ale ka jɛ ale to zire nyi deere dani mɔna kɛ ti otuba ibn rɔbiya abul walid otuba ibn rɔbiya dɛni ne tuntun mori sɔɔlɔ alayisalam daa hɔ se kaa yani ẹ̀wọ́ àní muhammad sallallahu a an ta am abika ẹ̀wọ́ anyọ ìzẹ̀hún àríkàdáwọ̀ ntúmúrí otu ohi sika ẹ̀wọ́ anyọ abdulmutalib otu ohi bíga àánú mẹ́ẹ̀ kan lẹ́ka ojú ọ̀nà àdánẹ́wà ẹ̀dánẹ́wà kó mọ́rí ẹ̀wọ́n yẹn ìka ọdún wa ka ló kàánú mọ́ mẹ́ẹ̀ da se bara da se balao kai ojon waka kadan ukahuri na goka ma mami mme omemeye mi naka ana hele da kai anyi jama anu man kure to dibitu ala anyi oda da ka man kure to dibitu ne ekoro ijama na hore ekoro na hore we na hore we asuma ke to na na kaka isana abi sɔn wesi abe kɛhɛ yɔn k'a de tɔ kɛhɛ o nya yɛ o gbɛɛ y'a nya kɛhɛ wọn yi gbɔ nípa dɛn laari yɛ ni ɔnà onúle ka yɛ abɛ lɛ ɛlú wa mɔ du yɛ ɔsɔri ɛlú nure eno me de ya jare uru ona ge de eske na sokata ahigana he ko so de eske na sokata so so igana gawi ja so meta ale ka aya ro wa pa hm aze tu wa pa ya onya ra wana mo higi le ba ya da le ya je ngure ya ro na mana kan kan ya ko tele iza ama

don tumuri na wani jasura ya nika dok ire ya o tauka don reka hin don tumuri sallallahu alaihi wasallam don yi maleri eh, site sotun fusilatin don tumuri ki hamim tanzilu min rahmanir rahim yani hamim wallahu alamu bi ma'nahu osanna wi anaika o chiyete hunu mo anaika e, ono banaya mba dore se ayan ba kanyodan kitabun fusilat ayatuhu qur'anan arabiyan liqaumin yaqilun odana qur'an ana ga fusilat ayati ayan wana man me hay innahu laqaulun fasl yani ila ka ona ga o me hay ina kanire ana ko je atene woro no zona wa taala da ko ma huwa bil hadl eh is not an amusement eh ila ebe na ka o isi ma hawe nama zana wa ta'ala don tawon ni malen kan wiya na kai ayan o mani hai explicit o yola every le no aka da ko yi wo wo oye wa su se oye u se ba ka o awal qur'anan da qur'an arabiyan da kin larbawa ke o yeten li qaumi ya'lamun ila gwana ka enne don to mori sallallahu alaihi wasallam da ina loka fa in aradu en ejesi ay manin kan wa ka wa onni fakul kai wa kai anzartukum sa'iqa ma nawnini ma kauno no sa'iqa yani o ana ka ma nawni ay halaka mislu sa'iqati adi wa samun apejiwe halaka apejiwe o ana ka o so ay the ad yani abi samun de halaka amma gomo subhanahu wa ta'ala

owu omozona wataala owu omorisi halaken wama ado fa ohliku birrihi sarsarin atiya awere e ad nomozona wataala do halaken rere ahi anaika atu ahi onun do wahi anaika ahi ukpom anaika enyi sori ele ese

for seven days for seven nights and eight days dáìka succession bọ́wà wà àtọ́tọ́ rẹ̀ wọn. فترى القوم سرعى كأنهم أعجاز نحل حاوية دويري كاي إلاغو إيا ما يتا إيا أسمان كاي أوتي أوتي ديبينو أنا كوي أوتي تهونو نيا نيا نتودا ما يتا نيا باهو ريبا يتا tuma zana wata ala ejetu nasan de otuba ibn rabia da oze oze waya kwanyere ya sa ibn we iri dan don do ka on nyo sa on ri dan ya lo para udanan ejande ni le ke yawe le a o me bana a wa do a do ke ka o anyo no na me <laughs> ndoka abire me wa yo no na ka yo la o to ni ka yo enyele oniro ọnụ na ọrịa aka ịzọ ama ọnụ sịrị ya ka abịrị ka n'ọtọ n'ụkwụ ndị onyi ma dọ akwụkwụrụ anị ọnụ na ụka na ọga kesọ ịkọ ọga kuwe na ịka afị alakọda dandan na ọlẹ ka anịrị arụbawa ọbị na ọrụ akịrị arụbawa ọdụ ka enyi sọọ na na eri sọ ịkọ ihe ndị nsọ na ọkwụrụ anị na ike tanzilun min rabbil alamin idan mu subhanahu wa ta'ala o ce ta hura da nan mun ka fa bi hadha al hadith yani ila na ramana da na ka za mani le kono ila dan antum mulhinun ono wa na ti wa le mani do wenya ne hure to he kai ila no na no me ila no mu subhanahu wa ta'ala e ko ko wala ke no muri challenge no muri challenge jari janu pon كل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا أمريكي كل كاي وكاي أكو ولا كنا لا إن اجتمعت الإنس والجن أنا يكا لا إن اجتمعت أنكو جو أرجنو أتي الله says keleme to produce or ensure the similitude the likeness of Quran on lurika since 14th century about Erae eche eche hi ze na anapara wa eze ibe anya produce ya nwori mi qur'an ahna na masawri da cherisa odon na ndo na cherisa tiyo ine diwele kai e, o cherisa hiyo ine enyo e qur'an ka ananya hita tu batea atukula robi na da wai haru ne mun ana nune kai araka alhamdulillahi rabbil alamin inna atayna dulika a e ko fata kan ko anyi zora da won abaya samana ka ka atam waleji anu musmana wa ta'ala anu me preserve qur'an so that araka adu mana won inni lugo ken o da ko se kesra se da woro ko se kesra to wa e ka anyi sebe ana ga e iso e no na we e ma so na o ma de kesra mo so na wa ala ka en ne ba nya mu cho we en tarije no o da ka ze ipenye e bono go wo iposa e ana ma hure to e kai the likeness of quran ana we na another wani wana another pedo wek nyane ka isana ka o inani ana nule ka Quran ono we anaika or withstand the test of the uh, the science ọnụ were ụbọbọ Christianity and science wani bi ehun ana nule ka scientist oro oro oyeko ara agụka anyị senen kaka anyị yani weri eh, irime eh, scientist owen anaghị giordano bruno okay ehonun yani is just earth ipa owen aba na nye eh, galaxies aba na nye other planet ni ile nye na ikaye ọ were me earth ama bible na ka ehonun kenan anyị na wakaran And then you're money for money. Paul or money for money. Whereas Paul is, al is almost the founder of Christianity. Because Jesus, everyone eh, you work they are Christian. Yani the pagans in there were on your wire in Antioch. These are Christians. They are called okay hell now. I'm not going to make a kata eh man like a Albani group. Nika eh we are markers Ahlus Sunnah wal Jamaa. amma albani ma rawayo ni kpoti jiya in ilai hadis sana ma la ka ka albani group ka ya albani group we are not even muhammedanian so qur'an non onure ke idolu the uh, eh, scientist ene eh, they have problem with christianity onome lure ka arenye ni de ne ku believe on religion because paul oro ka ye sɛmɛ anamɛka as a fall from the grace of heaven they fall to the ground ɔnɔ bi ebi ɛna kɛ nɛɛmɛn ago kese tɔn ɔzɔɛ wa yanni the according to them apple of knowledge or fruit of knowledge ɛna kese tɔn lanatullah alai amma kaka wa ya adamu umul maka ya adam wa ya adamu uskun anta wa zawjuka aljanna ma hayu adam ra hayu atusayuna aljanna fakula minha haifa setuma duware hono wal ina jannan ne a hele zeune amma wala taqraba hadhihi shajara fatakuna min az-zalimin asuka goro choso koba me kawa inene huna sí ṣetán mẹ́ fọwọ́sowọ́sọ láhùnmá ṣètọ́nù lèyòbùdíyà láhùnmá ma óòrè àhùnmá mìíṣọ́ àtìhìmá dí ṣetán lóbi ni ọ̀dọ́ kúrẹ́ ihu ẹ̀ agùnbẹ́ ọ̀sí biniwa dọ́ọ̀mẹ́ka ẹ̀nẹ́yẹ akúbẹ́ ahọ́ ahọ́ ẹ̀ni yẹni ahọ́ yẹ̀ nánà ìka ẹ̀ ọmọ وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكون ملكين أو تكون من الخالدين داك أي وكاي إن سمكو سبحانه وتعالى ويونيكا سيدايكا أتشانا نيانا وكسولين إذا ويون ويان لون وابل ملايكا أو تكون من الخالدين أبكا دوبالي إموتا يعني أسمع كم يملكي سيدايكي ني بايبل أنا كا it doesn't have beginning it doesn't have ending wọ́n wà rí melchizedek ni then you become immortalized so edi paul dọ́kà since ka ọ̀chẹ́nà fruit of knowledge ọ̀nà ọ̀làlàrin dọ́ paul promise ka i will dispel the wisdom of the wise and discard the knowledge of the learned of the learned yani oni discard the anyi onanyi wisdom don mọ irò ka ire ẹnu wáyé kanú mẹ wáyé kanú ẹtùmẹ ẹdẹ mà nyìlẹ. Yeah, and it's another record and honor accept and he will discard it. Some perhaps this go back to the written visualization of uh, Torah. I go seven in Torah We say that eating from the tree of knowledge, or watching knowledge, to rise to the level of God, there is the sin that descended man to earth. Ọ̀nà ọ̀bẹ akọ̀wé ọ̀nà ọ̀bẹ anáìkáyẹ̀ ọ̀pọ̀ ọ̀dọ̀ rẹ̀ ní tẹ̀sùn. ọ̀nà ka the scientist ẹni again ekun mi research ka kan yani the custodian of the uh, of the christian ẹ̀nà ìka ẹ̀ in authority ẹ̀nẹ́ eh, dọ̀tíní sanaka scientist ẹni believe eri a eh, philosopher like pascal ọ̀nà ọ̀dọ̀ka ẹ̀ àkàkà ààyè bí ọ̀nà ọ̀dàmì about century ago ẹ̀rẹ́ náà ẹ̀rẹ́ náà na nke ihe na-eka ka afọ ọzọ mebe about centuries years na ikọrọ abad daga aka ya ebe ọnụ ọ̀nà bàrẹ̀ máa yíwa dọ̀ ọ̀dọ́nà ní zibora yẹni diwa looking at it guy is absurd ọ̀nà ndúrika paul davis ẹ̀yìnwé anáìké ọ̀chẹ̀rẹ̀ yẹni is a mathematician and physicist okay science has gone far away from the thorough conception of creation of the universe yẹni science is totally different from senator rasile uh, ana economic concept say ami meto e hono nin e bo ede ede le let me the believe guy e eh, tono is like a table so so no bere na ika on meke uh, a scientist like galileo on on azat nenwa or that they can office uh, cotton galileo ki ete eh, e eh, tono e rotate <laughs> there aho gobele no another nenwa that charger to cotton ọ̀tíọ́tẹ̀tẹ̀ ọ̀ìdọ̀kọ̀nà ṣọ́tẹ̀ àìràmdánmà dásùkàtàdàn ìjájú náà ẹ̀dọ́ jẹ́ ìdọ́ṣà ìwòye tí ìdọ́ka you are rotating ẹ eh, rotate on way rotate ẹ̀mà ẹ̀nẹ́ka the bible custodians ẹ̀nẹ́sẹ̀kiri ẹ̀nàn àzẹ̀síríkà ọ̀nìgbọ́n ẹ̀dẹ́nìní all this ọ̀hún ẹ̀nà àbọ̀yẹ̀ ní kèrò tètè ẹ̀nẹ́sẹ̀ kàkà ama wɛrɛ Quran yani it's a book of science ana nuri kuma zona wa ta'ala in le rotation na kuwa shamsi tajri li mustaqarr laha zalika taqdiru al-aziz al-alim awi rai tajri aruse ebeci li mustaqarr laha ere ahana ka man establish uziana ka man to asana be ehi anai kumuri anai ka أنونيين آمين والقمر قدرناه منازل حتى أدا كالأرجون القديم يعني ohwe don tanwa wo ejeyin dure ka otanwa saiku otanwa do e odam do wa e odam do raje ha polo do ko ya yani abi ase yawo la shamsu yambage an tudrika al qamar e woro oyi ona paase uhwe ini obi chano ina naruse wala leilu sabikun nahar deworo ke odu o irahu odowi jodun kullun abeniyo tanuwere tanuwere gọwiwo ebe huniyan filfalakin yasbahun ẹni manumani ni obit dozi swim in obit anu ọ̀nà ndúrẹ́ka Yeah, ya imone ya simi geography imone na singuni school I am a worker. son is a big daddy o make sin ero e sana be kisi but scientists has now coming to the conclusion kai oyo le and quran of the are confirm man enu mana ko kora ho ana nduleka mumo na wa taala ije ejue o ke tabaraka jala fi samaa e burujan fajala fiha sirajan wa qamaran munira yani oni nubo mori ana ko man metin sama buruj yani all this was omen and man ni ahile ri na ka odo wo ina wajala fiha siraja don mi e. o eto na na ka o zo tu kwawen amma ko kamar awero ho ya don mi muni don ni reflect light yani this something like science and another thing ke oil a e produce ọhụụ ebe na reflect light ọ na ndụ dị ka eji e ama n'nyeka ẹ̀ẹ̀tọ̀ come in between sun and moon lórí ká ní eclipse of the moon ah, ok ẹ̀ẹ̀tọ̀ rà ká sí shadow on the moon dọ́mẹ̀ká ètò ìwé yẹn náà di reflect sọ́nyà ń reflect tantan lórí ká ọmọ ní èmi ní dákọ̀ ọ̀yọ̀rún fọ́lá àdéhùn nomo zona wa ta'ala dok huwa alladhi ja'ala shamsa diya'an ana wa mozona wa ta'ala ana mwanon ka or diya'an or etowe wal qamara nuran yani oil don be light and that is sana ka etuwi a reflect an to he ana we have kure the principle of touch on wa soro wa touch oro oro dure ka anyi sa na meto ati ball bob no wa yan na bo bo yan wa la ken de everything ama da man nyo na me kara and give a reflection out domin suna wata ala wakaddarahum manazila domin reme hanka anyi ahana ka anwo le ta'ala mu adada sinin agoba sai ere kirai wal hisa to isi misiro domin suna wata ala toki ma halaka allah zalika illa bil haq domin suna wata ala o ma ni tuni sani na aka rere zaida yufassilu al ayati liqaumin ya'lamun domin suna wata ala ona mi ehahi ayan yirago anaika ye enedo eneye numu subhanahu wa ta'ala ono mani mi ehayhan yani wamman ni sire yayo na ka every science yes ka yaka wa all these engineers no te the evaporation omo na wa taala fa mina samai ma'an bi qadari omo ye chio ya ta hon sama enyi eh, bi qadari na e hon na ndure ki obo dori hi aro aje no ho do re do da ka o ton ba omo

ẹ̀mọ́rí ọ̀nà ọ̀sùgbọ́nà wàtàálà ọ̀nà nyukata ọ̀yẹ́bàrẹ̀ ma píìkì yìnyín dúrí kí ẹ̀yìn ọ̀wàrẹ̀ ma vaporize dáwà ahẹ́rẹ́ dọ́ọ̀rẹ́ na fọ́ọ̀m mi anoda water dọ́ọ̀ mọ́rí ọ̀sùgbọ́nà wàtàálà dọ́ọ̀rẹ́ zọ́ ọ̀nà dúrí ká yìí quran anon is not yanni káyọ̀rẹ́ ni ẹ̀rọ eh, dọ́tọ̀ is not in conflict with uh, science is not in káyọ̀rẹ́ ni ẹnu ọ̀nà ayẹ́ dẹ́kẹ̀ náà mẹ́ ọ̀nà dúrí kọ́ mọ́sùn náà wọ́tàálà aṣọ ẹ̀ka Quran non anuwa bana ko irecin abe anuwa yanya ne kaya da kaya yani wena warka wa karean duwa da dị ba duwa sai zo kaya muslim anuwa fe ta ha wa to ha duwa yanya ne so kaya o ko wa na kaya e so no so gold so ayo ko dai ka e wasi gold duwe wa na na china àwọn náà fi kú àwọn náà ìgbà sọ́sọ̀rọ̀ wọ àlè ẹ̀kọ́ bá pẹ̀ntánì kẹ́nẹ̀ ọ̀nà ìdúró kí òsèmí ìrọ̀hìmọ̀ ọlọ́ alẹ́ dọ́kì àánàríkà wà máa yẹ kòkòrò nínú yàní yà kàchí ẹni ọ̀ìkẹtẹ̀ wọn yàní àánàríkà kòrò nínú ọmọdún náà anamani ọ̀nà òkèọ́n ilẹ̀ ọ̀ìkà náà rìn tanzilu mi rọ́bìl alẹ́mí dọ́bìsẹ́ náà ìka ó tí hún wọ́n mórí náà ọ̀nàwé àdáríyà yẹn ọmọdé náà wọ́ta rárá ka kùránà náà hadith náà ilẹ̀ ọ̀ẹ́kọ̀ náà ọmọdé náà wọ́ta rárá ọ̀nà kàfà bí i hadithin bá àdáhù yominu ilẹ̀ ọ̀nà kwèsì nílẹ̀ ọ̀ẹ́kà dọ́wà dọ́yé kùránà náà kùránà náà ó wà wá sọ̀rọ̀ wá dọ́wà ẹ̀yà náà wọ̀rọ̀ káyẹ̀ wẹ́ẹ́ ní ó dọ́wà sọ̀rọ̀ anuwa mi compromise nan ejanyi duwe cheche agoba da dawo ana nako walakin hadha laysa bihasil ewo rokoman ya wa fal wajib ala al mu'min ila na ka o ile so ko mori an yubarrizu bidinihi ono kai adinya hure to he wa yaftahiru bihi duwasi mei wa ko mori wa ko wa meka ko mori wen ewo ka wa ya da usikire haure awaru muhammad ndoka ile haure dokumu he yani zainab wọ́n rẹ̀ ha orí lóka ẹ̀wọ́rí zi ọwọ́ abdulaziz dọ́kan zi ẹ̀wọ́ kọ abdulaziz ọ̀yà tọ́ ìdí ọ lọ́rẹ́ rọ̀bí ẹ̀ lọ́kan lọ́rẹ́ robson ni ọlọ́rẹ́ yẹ̀kínì ọ̀yà kúbù ẹ̀yà ọ̀rẹ́ ọkì yanki game reserve yẹn wíṣí kan wá hẹ́rẹ́ ha ọ̀dọ́ dàbáyé kò kó mọ́rọ́ wẹ̀ ọ̀nà lọ́ka yẹ̀ yani islam oh, náà bana rọ kọwa sí mi ní aka yẹ e, alhamdulilahi lẹ́bi hadana lè hara abọ̀ ikú wo mọ́rí aná ìka yẹ ọ mẹ́kẹ́ yẹ ìwé ọ mẹ́kẹ́ yẹ wòrò jùlọ ka islam ọ̀rẹ́ àhẹ́ká náà ìka yẹ ọ̀ní yẹ ọ̀ní yàn ní ìmẹ̀ yẹni islam ọ̀nà náà ẹ̀rọ àhẹ́ká náà ìka is a religion of dogma every religion of ìka ọ̀ka yẹ e, wà máa ní dọ̀tọ̀ ọ̀kẹ́lẹ̀ god the father god the holy ghost god the son they are not sharing their are well they come may i just believe. It's not like that. Ọ̀hìnkùn anáìka wà bọ̀lú èyí yẹni iṣẹ́ ẹ̀mẹ̀ka ọ̀dọ́rọ̀ rẹ̀ tìmí ẹ̀ fúra ìkẹ́ni harmonize and ẹ̀wọ̀n náìka we are a scientist. Some of the verses of the Bible, scientists and yes can harmonize and they are not able to harmonize it. Ana ní àga ẹni àmọ́nà náà ka, àyùn zéyìí. Oh, on adan son sadan ka ka god the father god the holy god the son they are not three they are one everyone na hilo chiniku han o oh, hilo che lore ka ah, don nyem ba ebe ba lore ka ha enyi se enyi se honajin agogo wana ah, ah. ma oh, agogo because ona ya agogo agogo nya aha de izu enesi ọwọ agụgụ ọwọ itenyi ọwọ

ọ̀hìnkọ̀ tó wọ́n múlùtún náà wọ́n tààlà ọwọ́ kọ́ jẹ́rẹ̀ káwà ní dínul fitra àdínyàn náà ìkáyẹ̀ ọ̀nà bà dínyan lámọ̀ latina ni ọ̀nà tó mọ́rí sọ́ọ́rọ̀ alẹ́sọ́lá kakúlù mọ́lún yóò ládùn alal fitra yàní àbóbi banamada ìkáyẹ̀ tilẹ̀ sọ fitra tilẹ̀ sọ òzé òbóró ẹ̀ẹ́ àmọ̀ wàtina àbẹ́ ọ̀nà ọkọ̀ àwẹ̀wẹ̀rẹ̀ wáyà yahudi ọ̀nà lúrẹ̀ káyẹ̀ ẹ̀sọ́ pa wa mani rewa ehuna untu anabi suleiman alayhi salatu wassalam onaka onna porihi ejana doni duka daa wo ka nyihini ana ko sata da wa hwere da ko ori ihino e ebe amadure ko la oro ya lo le ha da ka rahman alal stawa kumuriya na yan ba al'arashiyan manumani bobman ya bala da fara al'arashin amma ya ya kai fiya toho majhul Allah ne ko amma ya to da bobman shakawa hmm, ya ya ya kumuriya ya ya liku bi jalalihi yani oi sabata ono sabata tuna al'arashiyan o sare o ichete won ana loke usaimin rahimahullah alai o adina wa bainan baboloka aika wasimi wa yadhhara udu wa hure to he hilahu ma kana alayhi kaseeru minan nas al yawm rere osono ya to isa na ikai ororo ro o ina najin ma al asaf o ka da bikene tajidu rajulu minhum o ka jonaro idha qama li yusalli yastahi an yusalli ijo ja ko mi kusala dore ko da ben do he anyo eni sala na ko de re ana nure ka ala ni akusala agoka anyi eleto to kon ni girlfriend ona bi ngozi ole ki ngozi amwe hi wada wana wala press up en ga ame sana ka ma mi press up anle sala akon dake wa rubbama yudahin ake janye de delay de iskae ono ni compromise wa wahiru salati an waqtiha

atọ́rọ̀rún àyà dé sálàrà àwọn kwọ́ìlọ̀ ìyẹnú like christian náà ìka àrẹ̀yìn ọkùnrin ah, christian dọ́ ọ̀bẹ́kùnrin ọ̀dọ́ orúkọ̀dọ́kọ̀dọ́ ọkùnrin ọ̀dọ́ ọ̀ka ẹ̀rẹ́yìn church àná ẹkùnrin ọ̀dọ́ ọ̀nà ní church dọ́ náà ọ̀rọ̀ gẹ̀ pentacostal níbẹ̀ winner chapel sọ́nà ní nánà ẹ̀rọ ah, jehovah witness níbẹ̀ ah, found of glory níbẹ̀ ẹ̀mọ̀kúnmọ̀rí ìyá aláwọ̀ àhọ́nsálọ̀ ọ̀yá kwaida dure ki sala na do da yozu kora ago ka era ogani be eh one jacob so us kono so ka ma ona ona da ka ko muri ona ma heke na le nyelo kai e eh, wa mona kusala poro e be be are a ya terrorist ayo bon abi sa abi terrorist akusala so be it na hinuka ọ̀nà mọ̀nà àkọsá láìsà dáì kòkó mọ̀rí ànà yẹn èyí promotion ọtútù ẹ̀rẹ́ yẹ promoter àti ìkàyè bú àdányẹ bọ́ẹ̀ ìkọsàlà lẹ̀rẹ́ yẹ promoter yàní iya zikẹ́ ìzọ́nù àlẹ́ ọmọ tó máa wọ̀tà rárá ọkọ̀ fi sàmá ẹ̀ rẹ́sikókòm wọ́n máa tó àdùn yàní ní sàmá ẹ̀ láàrìzìkẹ́ ọ̀nà wọ́n máa tó àdùn àsánà ìkàyè àmọ̀ kàtítà náà nomo sana wa ta'ala kako ma min dabatin fil ard illa allah ila ala allah rizquha e ba ni subhana ko le tesu ake oiran o ni bo mori subhana wa ta'ala an ni kon to mori sallallahu alaihi wasallam amma kai ni hadisu kunse ka kullukum ja'in illa man at'amtuhu abaw ni wanu wako e woro ni masare fatat imuni we shaire be damnene at'imukum kam masare onere sababa eboro ke ahekao anuwame do some selected people as agbola omi ani darewa darewa nuka jaga bila si hadisa na bụ muri amanika bahaya zata she ejo dibi leo wallahi yebo ejo dibi ojo agogo subhanahu wa ta'ala bana kayan to mori sallallahu alaihi wasallam innaka la ala innaka ala holokin azim ya he wona ni the best we ni ebiruboro don to mori sallallahu alaihi wasallam lakin nama bo estoli utami mama karima ahla a kuma ko yata kama ba zate ya ni ibrana kai ono ibrana jirehun andi ya kosi bilon to mori na sallallahu alaihi wasallam anno medina won anno ya ko medina so dia masore kaya men sakawa anyonuwa mai nadnyanan ma na awọ ka agobe ka amani nye aza ana ike ere ọkwa ha za galatin azim ọsọ nan bi na ka ọdẹun ẹfọn wa ana ka ọdẹun ka yi mori komori balwa jibon an yakun al insanu sarihan anawere sọrọ rẹ sọ bi ka ẹ da asanyi asanya na ikaye oh, oro ke anyi compromise ni wile gaye anyi no komori inajin dure ke yani e eko keresimesi onuru wa aya ami keresimesi na le ba ben o yego do bare mo do bare won mali keresimesi da he ona ko eh eh eh, eh kenema sawa eh no jiso no be won abi ka be Eh, ule na ni 25 eh, December be wona be ken no waja ka waja obe ni lo ko ọrụ ri oro oro eh, ni wi e mo ne tu ene ana wi ka o mo ri anyi do ro waje sala me abari ah, ni wi e ati ka ni na be wi Janus ona yani ayi ebozi ayi na da arisa ayi na arisa izan da kanyo meka so that e wona akwa ka adada nkwa che ile ka ana ekiri nyi sa umma hinanye e weira mala muhammad en re ya kuma ne ya te en le kwa mana ka en le kwa misu en le kwa yuzi ko an adisa na yore dule guy they want to compromise ọ̀nà lúre ka ẹ̀ ẹ̀jẹ̀ àgọ́wé inú kò mọ́rin anamani compromise lúre ka ẹ̀jẹ̀ àwọn ọmọ ní sinmi school àwọn náà ẹ̀ka òkú mọ́rin ààrẹ àkó sálà àhì sálà hayẹ àlà sọlá bẹ́ẹ̀bí ní sálà nínú hayẹ àlà fàlà bẹ́ẹ̀bí ní ọ̀gùn nínú lúre ke òkú mọ́rin ààrẹ àtẹ ẹ̀jẹ̀ wọn náà àwọn kọ̀ ẹ̀tẹ́ dúwé ìsìkà wọn náà wọ ọ̀yíyọ ní muhazi ní yàrá lúre ka lẹ́kṣọ̀rọ̀ náà

kawiran mo ka me ko ngwe ton ton mo ni sallallahu alaihi wasallam de ka awame ina ni de na e ba he kori de ne ba islam mo ni na ka wa lakum dinukum wal yadin a he ka oni awawne e non don e non yani ana ba don re ba yemin so ka ba ka o ko mo should be steadfast okomori should not be like a munafik anaika ball compromise ìjì ọ̀ọ́yà tupa ìjọ wàìzàlákùlẹ̀bí na àmánú kọlu àmánà ìjọ ọ̀nà gẹ́rùkù mọ́lẹ̀ àmánà náà ká máa dọ̀ ana nure ka da ni arhobe o iwa o me warho na wo abodo le sko men on da le sunna ni wa sala me on ni tori ko le ni tori ko le kwa ga lo ka e mere man e mra boda men no ne ne on le che o we awon wa la la kulli na manu qalu amanna ijo ogere e na ke da lo kana do wa idha halaw ila shayatin qalu inna ma'akum innama nanu mustaziyun yore gara da bishi tana sa ana me malan on were ni le ban ana me malan ana fe parai ko na fe to hen onye go asiri ọrụ ọrụ ọna meyon ilehwa ilehwa ni ọna sasiri do kere ba yo ilere yin ijare ka kiyaye halilina manu ajin da kono de da ton ويقول الله سبحانه وتعالى أكاكا أفبهذا الحديث أنتم مدهنون يعني إلي يكون مدهنون ọnụ ụwa na ya lai na ndị wee mmesa na ika na awọtala ọnụ sọ na awọtala ọnụ ụwa na ureke ananyi okomori walmuminuna walmuminat ba'duhum awliya'u ba'd okomori onaro ate onyene epebe yangu seme yamuruna bil ma'ruf wa yanhauna 'anil munkar benni kaya da qadama yadan denni yada hunu dibi biya wa ta'ala hure to isoni soro asma ke ma ka ison we are like i it withstand the challenge of the time where you na enyi anyone na akọwa where aga kai is only the update Muhammad subhanahu wa ta'ala has already updated ana kai o sere abume o sere abaha sagawa wa ba su na ruwa ana ka ido Muhammad subhanahu wa ta'ala o ciye te horeven wen mana wona ka wasu da wa ka wa hura wo qur'an ne rai ẹwà kan ẹwà àwọ̀ ẹ̀rẹ́n àtàríkà bẹ́ẹ̀rọ àdọ̀bọ̀ mọ́rọrùn dáríkà wíìs kọwọ́ blend to eré anáríkà yẹ anákàmáwẹ̀ nàmẹ̀ dáríkà wípéri slogan káyì if you cannot beat them you join them wẹ́ẹ́nẹ́gùn bíi tẹ́ẹ̀ ni ẹ̀wà rẹ̀ join ẹ̀ ni no ومن سبحانه وتعالى أوك يستوي الحبس والطيب ولو أعجبك كثرة الحبس أن من وافر بابا إلى نايك أوزاوين أتلى نايك ديوين ọdọ kabe aika odiwi ọkụ chaka heten isa na ahịrị ka ise ka bụ ọ ịla ama sẹmẹ abụka

an kawai yawon rawa na wen ana nure kawai ku eje mi mo a fi yi mai jela kwa he no higana sakawa esanaika honor with oizan will continue to be oizan ila yawm al-qiyamah follow the ku yawm al-qiyamah tin will continue to be udibi honor me will refuse to bend yeyi kaya sada esana ikaye ejere kitab wa sunna ọdọ́kọ́ bí àìká iná ní ṣe àti tẹ̀tún because ugbo yóò tù káwàdọ̀ wọláyé wẹ́nyàmùdọ̀ kó láyé sí bánà ilẹ̀ ma kàtàbà lọ́hùlánà huwa maulana wa alallahi fàlẹ̀ tàwàkàlì mọ̀mìnì mọ̀mìnì káwàkàyè láyé sí bánà ẹ̀yìn sẹ́ kanye. illa ma kataballahu lana ezana ikomoto na wataala ora chere anu mori ono ono wadari yan yenye dari yosa ono ni ema hizosan yenye wuli ono ehi yenye chewa ono ehi ema kaki ya chaka chaka ya ilu ema kaki ya damdama ya ilu mm -mm. yani Allah ono kena ehi huwa, huwa maulana ono wadari yan Allah ono nyukatoi ma bizai sawen ọnụ mele ya ka ka aewe ujani were ka ya ka ewe ahọnọ enyi ewori na dọ ndị ya ka ka isa na isu na ọrụ a wekọ na ọbara etebira iwe onye nwụ na ya ma onye nwụ ọbọla and alhamdulillah di kozi ma bahete ne ne bera wada aba yo tu ba wada kasada ya me yono dawo da ki sunna da ka ere nyima horo ana ndule ko mo wa ta'ala oko muri ani shaitora no muri ono wo omuri ono do ho ijabode o isere omuri ono omuri ono sisere yani ana ave ezeza omuri omeka ya de afasa ana abasu do omuri omeka iye yowe chodi ye nezerero فضلك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك